E ìbátan ni o. Igba ìbátan وأسقط علينا كسفا من السماء كنت من الصالحين الله أكبر بارك الله فيك Keratu yi ka tso jɛ nɛ ayi ka dɛgɛ yi o akɔkpa tara yɛ yɔ ti tara. ọjọ́ lé alẹ́ ọjọ́ lẹ́ta káwọ́ yé èmi mọ́. tọ́ o iya mọ́lá bí aka ọmọ kàṣìkàrà tó lè búdọ́ jẹ́lẹ̀ ìyẹn àwọn fòlùkẹ́lẹ̀ wọ́lẹ̀ tẹ̀kọ́nù mìíràn mọ̀kùsìrín mẹ́ẹ̀ngàjá mọ̀rọ́kọ́ wúmẹ́ mẹ́wọ̀n àwọn ẹ̀pẹ̀kọ́ wọ́lẹ̀ tẹ̀kọ́nù mìíràn mọ̀kùsìrín makide amena alasi amagomunu oruno bogi apakamuna alode apamuna emoho ya je nya memdene ke obola adamuna je yi memdene obelenu inelu bebo ma alelu la alasi itamuna we ya je nya ti anu de ma tete dola musamma ma do de lekotu o de otugide ma won tse mgbe oyi eyugide ikpali na chamune chamuna tije eyugide ajinya o de mọ́dọ̀ tù í mọ́ òun ti dọ̀la wájá o yẹ ode ogbò òde ogbò ẹ̀gàyè ìní mọ́ ti yóò sáyè lápé yéjú máa láti tẹ́bẹ̀ lé kà máa ju pírẹ́ ejú pírẹ́ Ma máa ju pírẹ́ onúgbò ẹ̀gà rò. aláti mú àtẹ nìgbẹ wọn kàlẹ ọgẹlẹngẹ dùn mí gbọlọ wọn kó tá ló rẹ di nìbíkì àti òdìdọ lára jẹ ọgọ yìí ìlú déèkì tu tùmá ní àhàmúnà ọkọ ọkọ òtì òtì kẹne ọkọ àmúnẹkẹ gbà dọlà ọjà kẹtọ sọbàtà wọn dọwọ wọkẹwàkẹdùn yáyá dẹ. ma waje yi nga mata kuma mo ke ma ma du ko yu de kuma to so lo yu ma mu due en na gba ke na da ma yo ko le o ko la hu mu ko ile yoro ne imu di ta pie ide ka to ni go ko de ma le de yi o mo le go ko la nya de ke ma so tu do la waja o tu aba ku tu le ma ma don o tu to hmm. hmm. abele masha kabri malega bowa kabri mama bowa mauname maile tutojo na leme aka maile ina ojo na udu ojo malege tukada kama sidi kama udu na ile umbele mm, ya chongo gigi tena ma kujila vya butu ya chamuna lajo lono ogo yi macha un ma kujila vya ide ala ti edu kere ba mu na ya ye nya o na ki o mata ti e wu eta koko wa ko ewe lo ko wa anabi wa sallallahu alaihi wa sallam yani a'ti al-ajrata ajrahu qabla an tajifa uruqahu ana ki shukolo jobu we adu akulu ikoye moto ya be ki ọwọ́ ìkàtàtí ilé tàfulíni tẹ́yà ní ìkẹwọn pàtúkàrọ́ yóò ní dọ́lódọ́wà tákìdàbí kórìdà yẹn kúlò múni àníbi yíwọ ọkọ ìnẹlẹ ra wọn píòpíòpíò dọgbátákùwọ làwọn kí bẹ ẹ kàkí ìjàgbà kàwé ìjọ náà wíwọ́kọ́kọ́ mi ló tó ní wá ẹ̀rọ lè ti ọ kọ́mpẹ́nì àmà zẹ́ẹ̀lì mi àmẹ́nà láti ọdún eko yi ka rɔkɔ ekokidugbɛ kɛ rɔkɔ ŋu bo kuma tukɔlɔ yi taku kuma ti bɛ ala ti ŋa dukɛrɛ bɛ ne lɛ o ɛma dukɛrɛ ba mɛ na gbali mi ɔjɔ na tse de ma nya dukɛrɛ bu o no tí a tó yi mɔkɔ du yɛ dánù ɛnya ra lɛ ama ni yam na yɛ ra ba yɔ yi e, tan ɛnɛ yi a ti ni ki nɔkɔ ŋu dɔrɔ tí a la dɔ la alo ti idu hɔ yan kudu la alo ti. àtẹnẹgidu wọn máa ma pa lọmọ skulu àbẹ́ẹ̀dú ẹ̀ẹ́dì léèyàn lẹ̀ mẹ́dúdẹ́ náà láti àmàtà láti ayáyé yàngbójọ níbi ṣùgbọ́n ìyẹ́ ni mẹ́dí àmà gbẹ́nẹ̀ tí yìí náà wọlé ma mineral mọ́kùtìrín mẹ́dí náà àmà ama nya ya ìyàmà yájá ma ìdẹ pẹ̀lú ìtàmádọ́tò lókè abẹ́rún náà pẹ̀ àwọn ọ̀nà ìwà wọn ìtànì kì í mọ́yán lónà ọ̀wẹ́ ọ̀nà mọ́ yóò yóò lọ gbọ́ọ̀ọ́yì àmà yẹn yẹn mọ̀ ń dẹnu ọbẹ̀ lẹ́nu lẹ́tẹ̀kúnú mínẹ́lì mọ̀kùsírì وزنوا بالقسطاس المستقيم ولا تبخسوا الناس أشياءهم ولا تحتوا في العقد مفسدين أبيان بيدو شفاكو يلمكو ẹ́ tọ́ ayaka kàmá tí ó jẹ́lẹ̀ ní rẹ̀ yẹ́ ni wọ́n tẹ́kù lẹ́bí kọ́lẹ̀kọ́kùn wọ́n jìbí lẹ́tà awẹ́lì ọ̀rẹ́ yẹ́ ni wọ́n tẹ́kù lẹ́bí kọ́lẹ̀kọ́kùn mẹ́tò kò dúkì sọ́nà mẹ́ mẹ́tò kò dúkì sọ́nà mẹ́ wọ́n jìbí lẹ́tà awẹ́lì fáàmù na ọjọ́ ìgbégilè gudu jìbìlà àmọ́ na ọjọ́ ìgbégilè gudu rẹ̀ bí ìjọ òdúdú ilẹ̀ òun kì sọ́nà máa gbélé gbèlè lọ́run lẹ́pìtì yóò sọ́nà mẹ́gìjọ́ nínú ìṣúrẹ́tò yàtí aláyẹ́ni wọn lẹ́kọ́ ọ̀bọ́lá mímkùn jìbìlà kẹfìrọ́ afọ̀dám tẹkùnù جبلا كثيرا أموجا نانا نانا أمونا فما الجنة نانا نانا نانا نغانيكو جبلا نوكو جبل نو جبل جوكو ترمو ببعثك ولقد على لميكم جبلا كثيرا وفلو تكونوا تافلون أما مغوكا نانا أما ملك الله لفدسون جبل زمان جبلة واتقوا الذي خلقكم والجبلة الأولين ما يسوكم دوكي سنة دابا كان موسى كان ابو ين ربكم ورب ابائكم الاولين الله في شهود ما بنادم موارا مكدي ان شهود امكو كما بي بي بي فكوتا كدو ọ̀la ìdúgà níbi ìka ọmọye nàgẹ̀rẹ̀ jọ́ìdà fi kọ́ lọ àmì káfìrí akẹrẹbá níbi ṣọ́áì kọ́ọ̀lú kọ́ọ̀lú ìlú náà rìnyọ́ ìdá ti gbogbo ń dẹ́ sí àkọ́kọ́ agbẹ́dọ́jọ́ kì mẹ́ sí àwọn wa ẹ̀ríkà àánúgbò jẹ́ kú bí ìyẹn gbàdábà lẹ́tì ọjọ́ bò máa bẹ̀kì mọ́ mímú nẹ̀ wọ́n jẹ́ jẹ́ àwọn wa kì á fi sí àwọn wa kì á wọ́n sọ mẹ́wàá wọ́n sí àwọn wa ilé wọ̀ wa àwọn gbẹ́dọ́jọ́ ó abalẹ̀ lè ka jọ̀gára kọjú àwọn àdóbadà wọn wa kì ààbọ̀ àdàbí ayé àlè kàmúnà ló dáyà ayé yẹn gẹ̀ẹ́ ṣe gbogbo iná tẹ̀lé jẹun gidikọ̀ ìmọ̀ máa ṣe rẹ̀ iná máa yọ ẹni ẹgẹ̀ ní ìgbé yọ ní yẹni ẹgẹ̀ yọ ní yẹni ẹgẹ̀ yọ ní ẹnẹ́kàdà ẹnẹ́kàkọ́ ẹnẹ́kọ́ àmẹ́wẹ́ta àmẹ́wẹ́ àmẹ́tọ̀gbẹ́lẹ̀ òun àdúnyọ̀lẹ́ àmẹ́jọ̀lá ṣáàbù wá gba ìnàmà áńtà mínà lè mọ̀ sáà rẹ̀ wọ́dí ene mayo kobo koge buri deko awon le deko ayo a ni aka ayo ni ayi ni ayo ni wo sabu انما انت من المتحرين سهر شو دمك siri ata musahar ene ma sataru ma yoru kawo mu kukala mu kala daba toro bele na duki akije tiari dono ke ba isa ba de we pa mi ka ko de we pa mi je ni ya ku ko ke toro ke ba mi ti we pa mo ami no toro in the society ele wa mi ti we pa mo Hmm. wọ́n yọ àkàkí ni yín láyọ̀ dòrókùn ìlà àzàrà wọ́n ìyọ̀ kọ̀ọ̀tìlókùn nina huduma anajedokare bana madudon bako ina ina ina kweko modu bie yunya nyina jayume em kete mane kedu kuja kumadom ma ma anya kuja ba me ba ṣede ma ọ máa fi rí dà máa ní ká ìdágájú ìjàpá mẹ́ ṣede kọjọ kí jù máa ọjà wọn mẹ́ máa mú bí rí dà rúlé rúlé kuma dọ́là máa jẹ jẹun kọjọ jẹ tọ́ náà máa mọ̀ dé máa jẹ ní níbi ẹnu máa sọ̀rọ̀ níbi ọjọ́ pósìtì fa Khatibul Anbiya, the speaker of the messenger. Government the speaker of the House of Assembly. Speaker yama níbi ọjọ́ pakóṣà níbi ṣùmáì. Ẹ níbi ti speaker ma níbi ọjọ́ yìí. Ohun àmì káàkiri yama ni ẹwọ̀n akàkiri nama antaminal musaharin. Wẹ́nẹ̀ màjọ́ orúkọ ọgbọ́n ẹ̀dẹ́ mbongi jana mai mana mana ogele ngai de wabo ata du kwa wata mawo yayu nika bire ki roke do ki kwane ki kolejine gidei inama anta inna qalu inma anta min almutahharin uwaide enak madoru ko bongeti subhanallah níbi ọjọ́ máa kàwọn rẹ̀ má lè iye yóò kọ́ ka ilé tọ́lá wò ilé tẹ́lá wò mẹ́wò ìwọ́n yá mú kò yé èṣù ìwọ́n yanẹ̀ kó kókò èṣù yóò àwọn ẹ̀rọ lẹ́kọ́ bí àwùjẹ wọ́pọ̀ ìjẹ̀ ní ìkọ̀nùkọ̀ kọ́ àti dé àgbègbè kì bébí ẹ̀rẹ̀ مالك هذا يلن وما أنت إلا بشر مثلنا وإن ظنك لمن الكاذبين فأسقط فأسقط علينا كسفا من السماء إن كنت من الصادقين ọ̀rọ̀ ẹ̀dẹ́nu múnà mọ̀dálẹ̀ màbúlẹ̀ bọ́ọ̀dẹ̀ wọ́n ma ń tẹ ilẹ̀ bẹ́ṣẹ̀rù mìtìlúnà wẹ́ṣẹ̀lẹ̀ dú ọ̀nà wúlò wà iye àmẹ́mí àmọ̀tẹ́ ọ̀nà wúlò wà ilẹ̀ tí a bẹ̀ tó lóṣù ọ̀dọ́ ni wọ́n ìnà lùnúkà àwọn adé níbi lókà pẹ́ ju dẹ̀nu zọ́nà ìmdi in àbẹ̀kí an in an o zonna iya ki o bangan mum di in aga ki an zonne le ja ki ni acha do me yi joye re ibi rume yi ko imna mbi anna mo badangi zonna aga anna mo badangi zon dubi zonna yele ja ki e ma ka ja le ja hapu joro innahu zanna an la yaqul edomake yake kai iya tikele kukuda ya nadhani ko wadannu annahum waqi'uha mamma jo kaka mai mai ada bati yuna dhanna anna wa annahum to dhanna gida ce wa ba yoyi wa inna dhun wa in nadhunuka ade ate domeje yi uwe kake de ẹ́ òyí rẹ̀ lẹ́mínẹ̀lì kàzìdì nàdí àmẹ́ni èmi àádọ́ tó kété kẹ́lìkẹ́ṣẹ́ náà gẹ̀ẹ́sìá nàdúnnù kàmínẹ̀lì kàzìdì nà kùsmin àti ẹ̀dọ̀ méje yìí kà ní ẹni ti dí àmẹ́ni èmi ẹ̀ ọ̀mà kàzìdì ẹ̀ ọ̀nà àjọ náà gẹ̀ẹ́sàbá fàákìtọ̀ àlẹ́ náà kí sẹ́fọ̀ mí murobaka mukoda faafke kwa alaina mdu mwakwa mdu mwakwa te alaina akarabuwa imi kisafan koda yale mine sama o yale bi mu koda kwa te ki awo wabu o kisafan azaba fiso yale nko olùgbàtẹ́ palọ̀ rẹ̀ lọ́wọ́ òkọ́ ọ̀rọ̀ ẹ̀kọ́ àǹkùbọ̀ bóyá kàìrè tó lọ́wọ́ fẹ́ fa lọ́wọ́ àìsíwò pẹ̀lú ìkọlù ẹ̀kọ́ ọdún máa kàì máa mọ ohun tàbí òun. Bàbá ni kò. كسفا من السماء عذاب هيك كوجل با جوكي وكر بابا قل رب بالله ما قبل ما نجي بس ما يا محمد اللهم إن كان هذا هو إن كان هذا هو الحكم عندك فامطر علينا إجارة من السماء أو ائتنا بعذاب أليم. شاكا يعني بيو جانبي كويرين وجاء أو أو سأل سائل بعذاب واقع عبد يا قورة بي ماذا بهيك هواك وا صاحبك وما للكافرين ليس له دافع عذاب عن يوال أما ننك أكا يابا يتنين بفكافر جبا إدمون من أو ويك ما جادروا لك ما أسكف بذابا لك ogun atapi kazabala na wọn ma mutapi kazabala ke affect ma manijuke lẹdọ mọ maama yi maama o development in science and technology ma nege ni proof ma nege ni missile proof ma o bọrọ la ma ni kama ni earthquake proof. ele te mi dẹ mo azaba yọ yọ ni proof do. My develop in science and technology kí a depend mẹ́fà kàyàn ọjọ́ tẹ́lẹ̀ a máa chatak máa méjì ètò yá náà chata tó yìí kó máa kí náà ń kàp mẹ́tẹ́ kí a gbò mẹ́ta ní bàkàyàn ọjọ́ tẹ́ ń dé mẹ́mọ́ ọdún bàkàyàn ọjọ́ ẹ̀yìn ẹlẹ́mẹ́ ní ṣúgbì dẹ̀mọ́ gbọ́dọ̀ bá lẹ́mẹ́ gáyà ẹ́ ṣe ń kí إجلجت كانت فأسقط علينا كسفا من السماء إن كنت من الصادقين مقدا أسربوا عذاب إجا وكو يلي إمام السدي شيخ صديق بقطع من صحابة النبي يعني كسفا يعني عذابا من السماء عذاب إجا يلي أكو مغاني كو أما ينقبوا دوه أولا نجيوه ẹlẹ́tẹ́ mi sọ́ra tó hud kọ́lọ̀ e kọ́lọ̀ rẹ̀ mà wọ́n ké sọ́ra tó hud kọjọ́ tó hud káwọn mọ́lẹ̀ ìṣòro yìí ẹyẹ mi sọ́ra tó arab aya ninety two or ninety eight ọlọ́yẹ gbìdì eguma àti ọlọ́ọ̀lẹ̀ eguma dúdú ọmọlẹ̀ ìṣòro yìí ewi aya eighty nine kọ́lẹ̀ lẹ́mẹ̀lẹ́ olùlẹ́sìn náà káfẹ́rù àmì àmà yọrọ abẹ́nilélé abọ́gbọ́tí abẹ́kọ̀ọ́díhọ́ ọmọ ìgbékọ̀ níbi sọ̀rọ̀ àbúyé kékeré bó máa sàmọ̀tálàkà àdọ́ọ̀mà máa ju ṣe yúnú gbókè àmàmdẹ́nilé mẹ́hẹ́ orí ما كما نبي شعيب إنك لئن, لئن اتبعتم شعيبا إنكم إذا لخاسرين àmẹ́tò mẹ́hàmà lè bí ṣọ̀háìbù ṣẹ́hùn mẹ́jì bẹ́ẹ̀nù mẹ́hàmà lè bí ṣọ̀háìbù bá wọ̀wọ́ yé bàbá mẹ́mẹ́mdẹ́lò ṣégúnmọ́ ya mọ́ báyú ṣégúnmọ́ bàtà ṣe ti tẹ́yà mọ́tò lè yá lè ṣọ̀háìbù ohun ìkàtọ́wọ́ wọn yóò kàmàtí ni wọ́n abó máa ń kọ́ dọ́gbọ́ta kàmàwá wúgbó máa ń kọ́ ẹnkọ́jọ́ dá kẹrẹ bó má bá ìjẹ́ àti ní fa àfẹ́sẹ́tò húmù rọ̀jẹ̀ fẹ́tù fa àfẹ́sẹ́tò fi dárihim jasmin ẹ́ ẹ́dà máa ọ̀yá ọ̀là níbi ṣọ́ẹ́ ṣe confuse àmàlẹ̀ mìtẹ̀sírì pìtìpìtì bẹ́ẹ̀ bọ̀ gbogbo màtà ọkọ̀ lè ṣe àmà náà kó lómi ìndì وما يتذكر إلا أولو الألباب وفي سورة الأعراف ينقبوا بالتي فأخذهم الرجفة والزلزال رجفة جورما الزلزال أمي ميجو كتي كتي كتي كتي أجو جو ميجو كماما يميجو له فأصبحوا في دارهم جاثمين وتتلعوا ممدو بو kuma da yi ku godo godo gojo jama mboje to aboja ne bi so ay bude eh to ngwe ka deju me mi kira ba joje ni fa asadahum eh abojo du kare kuma ngwe ka de mi kira fa kitalena kisafa min as-samai kunta min as-sadiqin qala rabbi alamu وكتل عمجل سما فأخذهم عذاب يوم الجلة عذاب يوم أجل يلقى olùkọ́ pé rọ̀jẹ̀ fẹ́tò ìṣàlókété ìṣàlókété rọ̀jẹ̀ fẹ́tò ìṣàlókété èmi èjò ní èmi abájọ ìkàtó yí èmi yẹ́nì àkọ́sọ̀kún azábayọ́ mọ̀vílà tọ́rẹ́ mọ́ lè tẹ́bi súrọ́tù súrọ́tù aya 98 ẹ ọ̀là kẹ́ńgá yá gbọ́ ọmọlẹ́ ìmọ̀mdò yóyí quran ìyà jọlá maíwán kàkàn lẹ́tẹ̀ confuse àmì mo pàṣẹrù ẹnẹ kì try kí ayọ̀ àmọ́là lẹ́yọ̀ ń wá kìsìkòkò kí lè pẹ́ ta níbi máa ṣe al-ahmad ibn kafir tó dá mi ọmọ alẹ́ mi tafsiri papọ̀ ìmọ̀mọ̀ imamu tabari gani ba ina na dukin yana mu ugbo ugbo ilimi ilimi history ohun pe imamu tabari ń gọ́ọ̀zọ́ mẹ́lẹ̀ kì mí history tilẹ̀ history àmọ́ kì hapu hapù ní ọjà nẹ̀yìn ọjà nẹ̀lẹ̀ ẹ̀ màmá mẹ́ báwọn mi wo ọjà nẹ̀ ọjà nẹ̀ ọjà nẹ̀ gbogbo kàmá sábẹ́ ilé ilé hapù ẹnẹ̀kì tọ́gbá ìlìmí lẹ̀ ibn kasiri tene kan kihile kwa kuchakadu magano laiko onti ibn kasir tudogela mi history eki lugo ya ma nibile ulukamwe mile kudawo mbo she amadi ibn kasir toyi amola kidai ulukawo mbo ya nibi shuaib ele tevi نقول من قول يا شعيب ما نفقه كثيرا مما تقول وإنا لنراك فينا ضعيفا ولولا رهتك لرجمناك وما أنت علينا بعزيز قال يا قوم رهطي أعز عليكم من الله واستغصتموه وراكم ذرية إن ربي بما تعملون بحيط ويا قوم اعملوا على مكانتكم إني عامل فسوف تعلمون لمن يأتيه عذاب يخزيه ومن هو كاذب وارتقبوا إنكم إني معكم رقيب ولما جاء أمرنا نجينا شعيبا والذين آمنوا معه برحمة منا وأخذت الذين ظلموا الصيحة ما قال ọwọ́n mẹ́rin kan ló mú bọ̀jọ̀ níbi ṣùgbọ́n mẹ́lẹ̀ ti sọ ìhátù ẹ̀rọ ti sọ ìhátù uka ọ̀pá bàdà èyí màlẹ̀ èkó ukalẹ̀ gbọ́nyúmá fọ ọ́pẹ́ òfin ìdarí jàfìmín tákì makwane mamudu bogi dari ko jogo dogo ko dogo nyo jama al mota ne nyogo fa ja fa kazatu murrafatu سورة الأعراف ما سورة الأنكبوت آية 94 أه؟ فأخذتهم الصيحة فأصبحوا في دارهم جاثمين أي سورة الشعراء آية 180 180 ونرى ẹgbàgbọ́n lọ́wọ́n mẹ́ni fasif alẹ́nà tí sábà mìíràn sàmá in kún ta mìíràn sọ́ọ̀dẹ̀ gí mo yá lè kọ́dá kẹ́mà sábàdá kẹrẹ̀bọ́ àkọọ́lọ̀ rọ́bì àlẹ́mù bí ma tààlẹ́mù tààmàlú ẹ̀ndùn mẹ́tí pàkó yọmi yálé àzába tòun

fàtàbù rẹ́sì odú mini ní kéte ọlẹ́wọ̀n ṣe èèlẹ̀ ti dedo mu, yá mẹ́ mẹ́dẹ̀yẹ́nà dẹ́dọ̀mù ó yá mẹ́ mẹ́dẹ̀yẹ́nà tó yá mẹ́ okó ìṣe kúrú yìí ṣe fọ́rẹ́sì ní okó má ṣe ó yá mẹ́ mẹ́dẹ̀yẹ́nà lẹ́pẹ̀tì àmàtàtàbù rẹ́sì àmàṣùgbọ́ àìkẹ́tù àìkẹ́tù ṣùgbọ́n kì í ń bó kanú ó má ṣọ anẹ̀kẹ̀kẹ̀ hídùú ìṣẹ̀yìndì ọkọ̀ kanẹ̀ àjíjẹ́ màdó kúrú nìyí tọ́ bẹ́lẹ̀ ńlá ní na jà níbi ṣò áìwùdẹ̀ ewu ma ha nẹ́sọ̀ ma ti rẹ́sì ọ́ àìkẹ́tù ó dé wọ àti màdìyẹ́nà mbọ́mọ́ ní ọjọ́ pẹ́rù bó ewu ewu mẹ́ni ó dọ̀ àzába wà lóbọ́ láìlé màdẹ́lú tó kẹrẹ bá níbi ṣọ́ ẹ̀wọ̀ ń gbé kọjọ́ kàkíní màláìkó kánárọ́mà ń gbọ́ kà mà núkárò ń ara jẹun náà kà mà péjúrú mọ́ kọ́ọ̀lá lẹ́mẹ́lẹ́wò bàbá onú ewu bàmú náà nà àkíní àjẹmú wọlé mà àbí kálẹ̀ wálé. abi nation kalẹ̀ wáyé nation kalẹ̀ ọ̀nà ti wá kẹrẹ bó máa yí òun kọ́ sílẹ̀ ṣẹ̀fẹ́ tí wọ́n máa yí òun kọ́ sílẹ̀ ṣẹ̀fẹ́ tí wọ́n máa yí fáàkàtà tí wọ́n mú rẹ̀ṣẹ̀fẹ́tò rẹ̀ṣẹ̀fẹ́tò anẹ́kì mẹ́jọ wọ́n máa ń jẹ́ ìnáwó ìjẹ́gbánà mẹ́jọ òkà màláìkù on se fait hâte finale on se petit se rejepai on court se rejepai to eh wa kaza to azabu yawm dhilla abi rejepa le awe wale finale abi níbi ṣọ̀áìbù ọdún mẹ́pa ọ̀làdá tó mọ́

عبد الله بن عمرو رضي الله عنه يعني أنه سلط عليهم الحر سبعة أيام يعني يوم كنا إقربوا فيو فان إيسي دودا كده نكونا لهم بفمولة حتى ما يغلهم منه شيء gbogbo inú lọ́bọ́ tó kìdọ́mọ́ ní pẹ̀sùn wọn ثم إن الله أنشأ لهم سحابا تقول يا ونقاك تي أقايو يلي فانطلق إليها أحدهم أن يكيه مجرته أقاله واستظل بها ولهم بو يا ما قال المسلمون لهم جي فأصاب تحتها بردا وراحة وقايك وا ولهم بولي بولانه فأعلم بذلك قومه ọmọ mi wá aṣọ wá kàmá bó nǹkan mẹ́yẹ mìkì amẹ́yẹ mìkì kẹ́ ọgbọ́ ọlẹ́dúgbọ́ apá ìkàmọ́dó kòmọ́dó ẹlẹ́ mìkì dẹ́ pọ́n ní mùtòmù fọ́ àtẹ́wọ̀n àjẹmí àmàdé dọ́làmọ́mù dọ́làmọ́mù dọ́làmọ́mù màyàrú yíyọ apákìdẹ́ ìpàkó kọ́kọ́ fọ́sọ̀jẹ́lù tàhátàhà màmá pa ìdùsọ̀lọ́ bọ́nà làmọ́jì una ile waku kama laiku ọ̀pọ̀ na anúgbò kí a gbálágádá iná ńgbà kí a kú na bí kí a kó orí kí a wá sórí kí a dorí ayá kí a yẹ pé kẹrẹ bú wo imú yáyá ilé kẹrẹ bọ́ ya yíu kọ́lọ́hùn ká tó nà bọ́ ادو كوبو نكو ان القران يا كان ويسبح الرعد بحمده والملائكه من خيفته ويرسل الصواعق فيصيب بها من يشاء من عباده ها وهم يجادلون في الله والله شديد المحال هكفوا نقول يا ها يرسل الصواعق ụka bụ na onye arụ ọgwụgwụ ata kere benetire dụ todo yẹ gbìtì àmọ́ adọ́ lọ́bì yóò nìyí fọyọ sí ibùbí ha mẹyìn ṣá ìyá mẹnu yẹ gbìtì lọ́wọ́ bẹ́ẹ̀kì rẹ́dẹ̀ ń dákẹrẹ ma ọgẹlẹ wọn yọ yẹ ń ná ọ kálẹ̀ ńàmàlà ń yẹ màlà ẹ̀ka jìbìrì lò ń ká pé ha pa ńnà mísàlì pé ha ló ń bá mi káàbìrì kìdá ẹ̀ máa nì. fa ma do darim to do yo eh, yo ma bo ya ni bi bo ya ni bi musa fir'auna bo yo ka ma ta ki halaka ba ilahi abi o ya ni bi lu te ma ti o ma ma ru ma ru yu da ba na bim e o bo ge da o ka ma na ra ya ka ma ma o be kanga kanga je o ma le piti o ma le o yo ki da darim ogun lẹ́kùnmà gbọ́ gbaa ẹ̀hùn máa ń yòrò ìjọ kí ṣòlò bọ́ lórí ojú ìmọ̀ ìyá ẹ̀kọ́ fún ndị kádó rẹ̀ àti káàdà àwọn ọjọ́ ní tọ́mọ wọn mọ̀ máa ro jíjò rẹ̀ ń papò ṣe ẹ̀hún àti zila ìnáwó káàdà zába yóò mìíràn ọ̀fíìm apá yìí ọjọ́ máa pàdù bàdà ní ó mátá ẹ̀ sí kọ̀ kìkà àzába apá màdùkẹ̀rẹ̀ fún máa dẹ̀ apá wa apá sẹ́wọ́n kápá yẹn gbàkọ́ lẹ kápá lẹ kí ṣẹ̀tẹ̀kọ́ sí kí ní tẹ́wọ́n mà máa yóò kápó mọ̀ lẹ apá lẹ yẹn ìnáwó kẹ́ yawmun azim haka ku amela bina ku inna fi dhalika inna fi dhalika la ayatan akidu ba byona ya ama kamuna ya yajenya ama chamuna ya yajenya ama nudo tu yakamuna oko yaja ya

amanya ja mena lati kuma aka muna alu dan haja meni inna fi zalika en fi dile kuma bo yolo ka bo ja ni bi shuaibu gidai la ayatan adunga ngichi sai ni ola ngichi eh ngubo nyata adunga

ẹ̀hùn jẹ́ máa yẹ kọkún náà wọ́n pàpọ̀ àbáyọ ẹ̀rẹ̀ torí àmì náà láti subsidy government nigeria ṣe subsidize ọkọ̀ epo epo gidẹ́ máa ní apẹ́jọ́ ẹ̀ inúkẹ́ bá ọkọ̀ máa ní náà government subsidy ta máa ọkọ̀ àlà ọkọ̀ fifty gọọmenti anyị ha bụ kọlera gekpo kimudọ eti eti naira mala ngo melekwa eti naira ụja na melelekwa ninety naira to ekwo gị gọọmenti nwụrụ e agụma ọkpọ nwa mụ na-ele abụọ piti ma m divat ma mkpụta na ohele tekịta gị ya bụ iji gọọmenti eto nwe m ọgwụ bụ sọbsidi leta ime ọbata metin na ịnọ m na-ele obodo ọbata abayọ ya

gwamnati ya to amma ya ga mai yara ake gwamnati ma ko wata in dai ka ce to da mai na ba ta mu ma yana tuman o je ko na le na mai na le na la ko ama do ate ru isa mai na la ya pa ni aba ama be ku ku ele do mo mamuda ma ti amu le ji ko lo mam kata lu bi ko kata o ja na mu na o bo ha ka nya yo ụkọrọ dee igwugbo ka kaduna ihe kọkọ onye mmadụkwunye mmadụkwunye ka ọkọkmadụ lomi ogide kọlọ ya mee ụgbọ megide dọbata omi ọkọkmadụ le jeneretọ ma na kọlọ mẹgbọn na duju yẹ lè m ìmú bàtẹ́pẹ̀ ìbẹ́lẹ́wọ̀n kákẹ́ nílẹ̀ dọ́mọ̀ òun yọ̀dọ̀

أولاك بلغ كتب اللهم لا سهل إلا ما جعلته سهلا وأنت تجعل الحزن إذا شئت سهلا كما جاءنا من يبتي كما لدلما ما نكو أنيو ما نكو أتجي أنيو إنيو كيكو أنيا كبو كنبو أنيا أكي وجاء أجري ما يجو دك إلا فكو أمو منه أولاك يكون بإذن الله ìjọ ọgbà yìí hmm. ọjọ́ ayá ti kún ẹjọ ọgbà yìí gbogbo gini bá tẹ̀kọ̀ wọn ọjọ́ ẹ má tẹ̀kọ̀ tó wọ́n bọ́lá ẹ̀rọ máa ràdá nì wọn hmm, àbúrò adamu alẹ́tọ́gbà kú. وإن ربك لهو العزيز الرحيم وإن ربك للي أقدس يا أودوه لهو العزيز أودوه نقبل يتيوم أشوفه نقول في طمع ẹ nàìjíríà àwọn tẹ wọ́n mọ̀nà àmì ìyànyàwó àmà alápá ẹ ọkọ́lọ́ mà ká wọ́n mọ̀nà àmì ìyànyàwó àmì ìyà àmà alápá wọ àǹtẹ̀lẹ̀ aziz náà ẹ aziz ọkọ́lọ́ mà ká wọ́n mọ̀nà. arrohim wẹ́ẹ̀tọ́ ohun tó ń dọ̀ àlejò mi àmì mú mi ni aláàfíà méjèèjì omi ọ̀lẹ́dọ̀gbọ̀ àmọ̀nà àmì ìdùlẹ̀ nìkan. السلام عليكم سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك